ẹja àrọ̀ ládégòkè àtọ̀rẹ́ ẹ̀ jí tí wọ́n fi dèrò ẹ̀wọ̀n adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ ságbègbè ìsábọ̀ nílùú abẹ́òkúta ìpínlẹ̀ ògùn onídàájọ́ abilékọ oo òdùmọ́sù ti ní káwọn ọkùnrin méjì kan adégòkè akínlẹ̀yẹ àti adédìran adéwọlé lọ́ọ́ máa ṣe fàájì lọ́gbà ẹ̀wọ̀n náà látàrí ẹ̀sùn olè tí wọ́n fi kan àwọn ọ̀rẹ́ méjèèjì yìí pẹ̀lú bí wọ́n ṣe jí ẹja àrọ̀ mẹ́rìnlénírínwó four hundred and four tí iye owó rẹ̀ ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ọ̀kẹ́ náírà lé díẹ̀ six hundred and six thousand naira nínú oko ọ̀gá wọn ọ̀gbẹ́ni ìbíkúnlé sànúsí ẹ̀sùn olè jíjà àti ìwà ọ̀daràn ni wọ́n fi kan àwọn ọ̀rẹ́ méjèèjì tí wọ́n jẹ́ òṣìṣẹ́ nínú oko kan tó wà lágbègbè òkèléwó nílùú abẹ́òkúta tí í ṣe olúùlú ìpínlẹ̀ ògùn ọlọ́pàá olùpẹ̀jọ́ ọlákúnlé ṣonibárẹ́ sọ fún ilé-ẹjọ́ pé ọjọ́ kẹrìnlélógún oṣù kínní ọdún 2023 yìí làwọn ọ̀rẹ́ méjèèjì yìí dáràn náà tí òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ náà kóró ojú sí tó sì tún ní ìjìyà tó lówúra lábẹ́ òfin ẹ̀sùn náà lọ báyìí ìwọ akínlẹ̀yẹ adégòkè àti adéwọlé adédìran gbìmọ̀ pọ̀ láti lọ jí ẹja àrọ̀ nínú oko olówó yín lọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní ọdún 2023 yìí ní nǹkan bíi aago méjìlá ọ̀sán nínú oko abidele farm and agro services limited lókè ìléwó abẹ́òkúta tí ẹ sì jẹ ẹja tó tó mẹ́rìnlénírínwó tí iye owó rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n kẹ náírà lé díẹ̀ six hundred and six thousand ìwà tẹ́ ẹ hù yìí tako òfin ìwà ọ̀daràn nípìnlẹ̀ yìí tó sì tún ní ìjìyà nínú pẹ̀lú nínú ìdájọ́ rẹ̀ onídàájọ́ odùmọ́sù ní àwọn ọ̀rẹ́ méjèèjì jẹ̀bi ẹ̀sùn wíwùwà ọ̀daràn àti olè jíjà fún ìdí èyí ó ní kí wọ́n lọ fi ẹ̀wọ̀n oṣù mẹ́fà mẹ́fà gbára lórí ẹ̀sùn àkọ́kọ́ kí wọ́n sì fi ẹ̀wọ̀n ọdún kọ̀ọ̀kan gbára fún ẹ̀sùn kejì bákan náà ló tún wáá fi ààyè owó ìtanràn ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá sílẹ̀ fún wọn lórí ẹ̀sùn kọ̀ọ̀kan ó sì tún ní kí wọ́n san owó ẹja náà tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ọ̀kẹ́ náírà lé díẹ̀ padà fún olùpẹ̀jọ́ ọ̀gbẹ́ni ìbíkúnlé sànúsí jamiu àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín